Yeah. <laughs> wípé jẹ́ kí á dá ènìyàn ní àwòrán wa gẹ́gẹ́ bí ìlú wa kí wọn kí ó sì jọba lórí ẹja òkú. Kó Kí wọn kí ó jọba. 幸福花圈。 Mama Mazu. sílẹ̀ bàbá yóò fi ọ sílẹ̀ ká yẹsà yẹsà yẹsà. Praise